هل همزة من ما وأي أيا هل همزة من ما وأي أين كم كيف أيان متى وأهل فهل بها يطلب تصديق وما هذا تصور وهي هما وقد للاستبطاء والتقرير وغير ذا يكون والتحذير والأمر وهو تبع استعلاء وقد الهواء يكون جائز والنهي وهو مثله بلا بدا والشرط بعد ما يجوز وقد للاختصاص والإجراء تجيء ثم موقع الإنشاء قد يقع الخبر للتفاؤل والحرص أو بعقد ذا تأمل والحرص أو بعقد ذا تأمل بسم الله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم أتبع سمع صلى الله عليه الإنشاء في جاء القسم الثاني من أقسام مباحث علم المعاني لأن علم المعاني يندرج تحته مبحثان كبيران المبحث الأول مبحث الخبر والذي درسنا فيه أحوال المسند إليه وأحوال المسند والمبحث الثاني من مباحث علم المعاني مبحث الإنشاء وسندرس أو المؤلف ذكر في مبحث الإنشاء خمسة مطالب المطلب الأول التمني وقد درسناه أمس والمطلب الثاني الاستفهام سندرسه اليوم والمطلب الثالث الأمر والمطلب الرابع النهي والمطلب الخامس النداء ثم بعد هذا سندرس الفصل والوصل ثم ندرس الإيجاز والإتمام والمساواة وننتهي من علم المعاني فبهذا التلخيص فعلم المعاني يوجد فيه هي هذه المباحث المهمة مبحث الخبر مبحث الإنشاء سننتهي منه اليوم إن شاء الله مبحث الوصل والفصل مبحث القصر أخذناه أمس ومبحث الإيجاز والإثناب والمساواة الأمر آه، الأمس درسنا تمني ودرسنا أدوات التمني بعد ما درسنا القصر وبعد هذا سندرس اليوم الاستفهام هو أمس قال لما انتهينا من مبحث التمني قال آه، والاستفهام والموضوع لا قال ولو وهل مثل لعل الداخل فيه والاستفهام يعني والاستفهام الاستفهام أيضا من أنواع الإنشاء الطلب ما زلنا في الإنشاء الطلب ما يستدعي مطلوبا غير حاصل وقت الطلب قال والاستفهام الاستفهام هو طلب الفهم استفهم يعني طلب ماذا الفهم وهو نوع من أنواع إنشاء الطلب وله يعني أدوات كثيرة قال والموضوع له الأدوات الموضوعة للاستفهام والآن يذكرها هل همزة من ما وأي أين كم كيف أيان متى هل همزة من ما أي أين كم كيف أيان متى وأن كل هذا يطلب بها الاستفهام ماذا تقول؟ أنت يوسف استفهام تقول أنت يوسف استفهام همزة تقول من يوسف استفهام تقول ما علم الصلح استفهام أيكم يوسف استفهام أين يوسف استفهام كم عندك استفهام أيان يوم الدين استفهام كيف أنت استفهام أيان يوم الدين استفهام متى يوم الدين استفهام أنا لك هذا أنا لك كل هذا استفهام وهي تسمى أدوات الاستفهام فأنت الآن لو سئلت ما هي أدوات الاستفهام تستطيع أن تجيب بأمر بيت كيف تقول هل أمدت ما وعيش كم كيف أيان متى وأنا هل أمزتهم كم كيف أيام متى فعلى هذا البيت كم يمكن أن نكون دراسة الصفة كم هل همزة من ما أي أين كم كيف أيام متى كم أحد عشر أداة أحد أو أحد عشرة أدابا فالآن نريد نقسم الاستفهام إلى قسمين بالنظر إلى معاني أدوات الاستفهام فالاستفهام ينقسم إلى قسمين الاستفهام ينقسم إلى قسمين عندنا الاستفهام التصوري إذا الاستفهام التصوري الاستفهام التصوري الاستفهام التصوري وعندنا الاستفهام التصديقي أيضا الاستفهام التصوري والاستفهام التصديقي وكل هذه الأدوات تنقسم إلى أقسام ثلاثة لا تنسى الاستفهام ينقسم إلى الاستفهام التصوري والاستفهام التصديقي لكن هذه الأدوات بالنظر إلى تعلقها بالتصور أو التصديقي ينقسم ينقسم إلى خمس ثلاثة عندنا أداة يعمل فقط مع التصور فآتي وبينك من التصور وعندك أداة أو أدوات يعمل فقط مع التصديق وعندنا أدوات يعمل مع التصور ويعمل مع التصور إذا أقسام هذه الأدوات كم هي؟ ثلاثة أداة للتصور أدوات للتصوير أداة يستعمل للتصور والتصوير ما هو التصوير أولا؟ وهو التشريف أولا مثلا الأنت صحيح؟ نعم شفت كيف أجابة؟ قال نعم, فإن جوابه لا يحلو إما يقول نعم نعم بمعنى ماذا؟ سلس فهمت؟ أو يقول ماذا؟ لا ما معنى لا؟ قال إن أنا لم تستطيع الكذب إلى البلاغيين كل ما خالف الواقع إلى البلاغيين الكذب كل ما خالف الواقع إذا قلت يا إبراهيم فقل لا أبدا يعني كذب لأنه في الواقع هنا هنا من إبراهيم فالكذب عند الملازمين كل ما لم يناسب ويواقع الواقع فعند المقصود فالآية الاستفهام بهل يكون للتصديق كل استفهام يكون جوابه نعم أو لا فهو تصديق كل استفهام يكون جوابه بنعم أو لا أو ماذا أنا ما نعم أو لا تلك أو كذب أنت فلا يطلب بالتصديق إلا هل هل فقط هو أداء ماذا التصديق الآن أظنين كيف تجيب لا أو هذا هو مسلم لوجهه نعم فالاستفهام في هل يطلب بها التصديق إذا فإذا قلنا الاستفهام ينقسم إلى الاستفهام التصوري فأداة الاستفهام التصوري فقط هل فإذا فعندما يستفهم بهل فمعناه يطلب تصديق أتمثلك ذلك الخبر لو قلت لك هل أنت مغفل الذي يريد أن أعرفه صدق قولك مغفل أو عدم قولك مغفل فتكون مثلا لا أو نعم فلو قلت لا أنت الآن قد حكمت على نفسك بأنك لست مغفل فهمت؟ فلو قلت نعم فلأنا صدق المقولة فهل بها يطلق تصديق عند مقصود من هذه الأدوات الجلد عشرة فقط هل يطلب بها ماذا تصديق فالجواب على الاستفهام بهل يكون بماذا الجواب بالنعم أو لا عندما تريد أن تجيب الاستظهار ورد عليك بهل بل تقول لا أو نعم وهذا يوجد في فهم القرآن مثلا قوله تعالى قال هل أنتم مطلعون من أجاب له نعم ها فعندما يقول الاستفهام بهل أنت عندك خيار أن تجيب بماذا؟ بنعم أو لا فيسميه الإنجليزيون yes أو no question أنتم أنت لا تجيب إلا yes أو no لأن المستفهم إنما يريد معرفة صدق المقولة أو كذب المقولة قال فهل نهاية لك قال وما هذا أعداء بعد بعد بقي همزة لا سمعت الحمد لكن الآن نريد أن نعرف ما حكم ما عدا حمزة سوى حمزة غير حمزة همزة لأن ما لا همزة همزة همزة حكم ذكرنا حكم ماذا؟ حكم هل وهل يستعمل في ماذا دي؟ التصديق قال وما همزة عدا أي ما عدا همزة يعني سنأتي إلى حكم هم أما ما سوى همزة اسم ما ما وهل وأجل التطبيق وسوى همزة التي تنعت إلى حكمها فهذه الأدوات الدراسية تصور لابد مثلا من أنت؟ شفت الآن؟ من يقول نعم ولا وهو أجاب لا أنا سعيد فهمزة فمن يطلب ويستفعل بها عن سورة المفرد فكان لما رأيت هذا الشخص ما أدري ما اسمه فقلت من أنت فقال سعيد لي من أنت أريد أن أعرف صورة هذا المفرد لذلك سمي تصور فهمت ما يستفهم بها عن صورة لما نقول ما هذا كده تجيب لا تقول نعم ولا إنما الجواب جاء النعم لماذا؟ التفسير أما التفرق فوجب أن تجيب باسم الصورة المستفهم عنها تفهم أيكم إبراهيم كيف تقول؟ أنا أو هو لا تقول يعني مثلا آه نعم ولا لابد تجيب بمفرد هو أو أنا لو أقول أينا الأستاذ تقول أنا أو هو أو هي فهمتوا فهذه الأدوات الأخرى لو قلت لك الآن كم عندك تقول نعم لا؟ لا لا كم عندك؟ كيف تجيب؟ عندي ألف مثلا لابد تذكر صورة حتى للجواب التعارف الألف أو المئة الخمسمية الفين فهذه الأدوات على هذه الرمزة يستفهم فيها عن صورة الشيء لذلك سمي ماذا؟ تصور هذه كل هذه يعني كل هذه الأدوات صورة هذه الرمزة للتصور فإذا قلت الآن ما أدوات التصوير فقط ماذا؟ هل أما أدوات التصديق التصور أيضا فهل التصديق أما يعني من وما وأي وأين وكم وكيف وإيانا ومتى وأن كل هذه التصور يطلب بها معرفة صورة المفرد هذا ماذا؟ التصور فلو سألتك الآن كيف أنت؟ أنا أنا جيد الآن قلت أنا جيد الآن عرفت أن الصورة الصورة ماذا؟ من هو جيد؟ تذهب لو قلت متى تذهب؟ تقول أذهب الآن أذهب يوم الجمعة فأنت لابد تذكر صورة زمان الذهاب تفهم؟ فلو أقول لك أن أن لك هذا أن أن المعنى أين لك هذا هنا أنت أوزرته عند أبي هنا لما في قوله تعالى أن لك هذا قالت هو من عند الله ولو لم أجاب في السورة أنا الذي رأيته هو من عنده ما قالت نعم ولا ذلك فالاستثمار الذي يطلق به صورة المفرد يسمى بالتصرف والذي يطلق به صدق المفرد أو قلبه يسمى ماذا؟ وماذا بقي الآن؟ الأمر للتصريف أو للتصور سؤال كده هل الأمر للتصريف أو بلا التصور نعرف هذا هل بهذا الصلاف تصديق وما أمدن عدا التصور ماذا معنى الهمزة نعم حلو جميل قال وهي هما فهمتوا؟ يعني الدنيا هنا يقول هنا إلى الحمزة ها؟ وهي فهذا الآن حمزة يجوز أن يطلب أن يطلب بها التصديق أأنت سعيد؟ نعم نعم نعم أمسلم أنت أم كافر؟ أنا مسلم شفت الآن؟ لما كنت أنت سعيد أنا كنت أريد معرفة صورته لذلك جاء يعني آه، أجاب بناء لا هذا صحيح أنا أريد أن أعرف صدقه أنا أقول يكون هو صحيح فأردت أن أعرف صدق هذه المقولة فسألت أنت صحيح فأجاب بناء أو لا هو يقول لا أحكام فتسكت ويقول نعم أما لو قلت أنا مسلم أنا أستاذ أو أيضا المسلم أنت طب كيف نجيب زين تصديق يعني تصور لو فعل ممكن يقضى فيها التصور ويمكن يقضى فيها التصديق فهذا هو معاني هذا مبدأ questioning questioning lábẹ́ béèrè béèrè gbogbo ìlú ló sì ní question gbogbo gbára ìlú ló sì ní ẹni question. wọ́n pè ní ìsìfàámù nínú kí wọ́n fi mú sọ́ọ̀dù nínú tá a ní ìsìfàámù àlàmọ́tún ní àtọ́là ìsìfàámù tọ́là dàlí fàámù ó fẹ́ ó fẹ́ mọ tí ò kí ma so ìsìfàámù ni à ń tẹ̀lé question tó lágbára àwọn ní àwọn ìdá ìpè ní حروف الاستفهام أو أسماء الاستفهام هذا من منها حروف ومنها أسماء لا يذهب لي حروف لا يذهب لي أسماء في أدوات الاستفهام أو ينسى أو questioning أو ينسى كما في السجن ilé orin àkọ́kọ́ ìfọ́wọ́ fún wa ní àwọn irinṣẹ́ ìṣèlérí ìlú lábáwá hàn àmúṣe tó máa wà ayé àìyá àìsàn ìfà àìyá àìyá حروف منها حروف ومنها أسماء أدوات أو استفهام أنا أقول زي زي قال بابا أو زي يعني إذا أخذ الآن أنت مسلم استفهام أنت مسلم استفهام من هو مسلم استفهام ما هو الصدر استفهام أين يكون مسلم استفهام أين يوسف استفهام كم عندك استفهام أيام يوم الدين استفهام الغير كيف أنت استفهام الغير متى تظهر استفهام الغير أن يقول هذا استفهام الغير so أن الإسماء باب الغير رجل قلت الإسماء أين لا قلت بس أن الإسماء باب بل أن لك هذا كيف لك كيف لك هذا فنزل so ó ti lè túmọ̀ màtá pẹ̀lú àwọn àwọn lẹ́yìn àwọn màá ní ìsìkà àwọn àdàwà ìsìkà lẹ́yìn ìgbà yẹn ó wá pé ìsìkà àmọ̀ sí méjì gbogbo èdè náà sì sí méjì ìgbà mi ń bẹ̀tẹ̀ bá fẹ́ ṣèdè lọ́wọ́ náà ìtẹ́ ẹ̀fẹ́ kẹ́ ẹ̀ mà nípa ìtẹ́ ẹ̀fẹ́ ṣèdè rẹ̀ pé ẹ̀fẹ́ máa kí ni pàtó tó ṣẹlẹ̀ kí ni pàtó tó ṣẹlẹ̀ àbí ta ni pàtó kí nǹkan fẹ̀dẹ̀ sí. Ẹgbẹ́ mọ̀ súrọ̀ sórí èdè Victoria object wo ni ó rìsíìvù bèrè yẹ. Má ní àbá yẹn jẹ́ nǹkan fún ọkọ̀ kéèyàn wọn á ní nǹkan ń bà wí ń bọ̀ wá bá mi ń gbà pọ̀ fún báyìí ló ń jẹ́. wọ́n ní wọ́n yìí kí ni mo fẹ́ nù bèrè náà bẹ́ẹ̀mà lódodo àfi nírọ́ sàbílà wọn síbí àwọn ẹni sàáìdì ní òdodo àbá àwọn ẹni sàáìdì kọ́ni de ní irọ́ níta pè ní sàbí àìkú ẹ̀sìn náà ọlọ́pàá ṣe bá ní se ìyẹn sàáìdì tó ní irọ́ ńlá kéèyàn ó kà náà nìyẹn so àwọn àbá ẹni sàbí àti ìrẹ̀kọ́ ìsàbí ìbẹ̀rẹ̀ lọ́dá kí sábìlù lọ lẹ́yìn tó kọ sídìkù pé gbogbo ìbéèrè tẹ́ni tẹ́ ẹ bá ti bá sọ̀rọ̀ tí ó dá ilé pẹ̀lú pé bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ à ń pè é àti ìsìláàmù ní ti àyọ̀ olùsèkárì yóò tó láàbò nílẹ̀ ìjẹ̀bù sáàbùhánì bẹ́ẹ̀ ni lọ́gbàwá ọ̀nà ní hàndì kẹlẹ́gbẹ̀rẹ̀ wọ́n ní hàndì ìbéèrè láàrín lágbègbè hàndì ńlá tọ̀sùn látàkùn àlàǹtà mọ́sùlùmí àwọn káfíń ọ̀gbọ́n ọ̀gbọ́nlọ́wọ́ àlàǹtà mọ́sùlùmí àwọn lókè tó fẹ́ bẹ̀rẹ̀ ní ti ẹni tí ó dẹ̀ ọ́ lóhùn kí ló rí ara rẹ̀ àlàǹtà mọ́sùlùmí àwọn káfíń so ẹ bá fẹ́ bẹ̀rẹ̀ ìtàkùn wù hali bala bala mani hal ta'kul aw la ta'kul idha kana istifham litasdiq o fẹ́ ìtàkọ̀wò pẹ̀lú sí ó láwọn kàmí tá a máa ń lò bọ́n tá a máa ń yes or no question ẹni yóò da ọlọ́dọ̀ ṣe ni àbí kí ni fàhálìhá yóò tó lábò tọ̀sùdí ohun tọ̀sùdí kù nìkan láàrín ń fi hálì béèrè nínú gbọ́ngá tàbíwájú hálì àkọ́kọ́ hálì yóò tó lábò bí amádá àtọ̀sùdí ó lè wà má ámúzà nà àdá àwọn àdáwàtò tó kù yàtọ̀ sí tí yóò bá dá yín lóhùn nígbà tí wọ́n kò ní sọ náà àlà. ni ó fi gbólóhùn kan nínú gbólóhùn tẹ fi ṣèdí èyí dání mi masáàlì máa ń àyùntà kí ló wí àná habib látàkù náà ọ̀la ara o àwọn ẹ̀kọ́ ni tẹ̀yìn tó ṣèbéèrè ìnáma yàtò lóògùn máa rí bàtà sùrọ̀ síkà ọmọ ẹ̀ma kí ni kí súrà rẹ̀ gẹ́gẹ́ ọ̀rẹ́ súrà mi ò habib fàyẹ̀mùtà làmẹ́sẹ̀ ní tàṣọ́wọ́ àìdán òní bẹ́ẹ̀ náà ni máa wọ́n ní máa wà sọ́ọ̀lù tí ẹ̀rìn náà bílà ẹ̀dá ló ní máa wà sọ́ọ̀lù lókàtà ẹ̀wọ̀n ní náà àánú ẹ̀rìn àsọ́ọ̀lù lókàtà ẹ̀tàbùyìn ẹ̀tàṣìríṣù ẹ̀tàbùdì ẹ̀ẹ́sùn ní yìí ما يطلب به التصوف تفهم من أيكم

فقول سليمان عليه السلام أيكم يأتيني العشية يطلب معرفة سورة الذي يأتي يعشى فلما أجاب العفريت أنا وذكر سورته فسورة من يوم على شيوا فرزق إنه قرآن متى في إبراهيم لو قا أوان يريوا كني بيجي كام يريوا من فعل هذا بآلهتنا من فعل ايه تصور واحدة ذكر نعم كان داو كان داو قالوا سمعنا فتى ونعم فتى من سورة فعل هذا بآلهتكم so ó gba àwọn nǹkan àti dápọ̀ ẹ̀rọ fún ẹ̀rọ ìlàkà hamza tasọ́rọ̀ wò ní mọ̀ntúnmọ̀ ẹ̀dùn lè fi ṣèbéèrè ẹ gbọ́dọ̀ méjì ánsà yẹn kó jẹ́ sẹ́ńtẹ́ǹsì tí ẹ dà kọ súrọ̀ èyí tí wọ́n á béèrè lọ́wọ́ yín nínú èsì fáàmù ẹ̀sìn. ẹ̀wá rí hárí hamza ń tẹ̀ wòyí yahuma àìlèlò hamza fún àtọ̀sọ̀wò àtìlèlò fún àtọ̀sọ̀wò ẹ̀wá bọ̀. tẹ́lá bẹ́ẹ̀ lo hamza fún. tasowó ẹ má dàgbà yìí àǹtà mùsùlùm ẹ dàgbà yìí ọ̀rọ̀ ìlú amúdà fún tasdik ẹni àǹtà mùsùlùm kí ni jawab náà ọ̀la bọ̀tẹ́ bá fẹ́ lò fún tasdik ọmọ bá fẹ́ lò fún tasdik ẹni àǹtà mùsùlùm kí ló bí dàgbà yìí. Wọ́n ti wọ́n lò fún tasdik ẹ̀ ẹ̀ ẹ̀ lábẹ́ ọ̀rẹ́ ẹ̀ àǹtà mùsùlùm. eléyìí kéré dẹ̀sùlùmù torí àwọn sàlẹ̀ yìí là á àrò yà ẹ̀ka ẹ̀yìn àtijọ́ ẹ̀ka àrò ẹ̀dì ẹ̀rọ àrùkà bàtàkù náà àdínní là bọ̀dé bá bẹ́ẹ̀ lòdì sàkọ́ gbó àrùkà mùsùlùmù ẹ̀rọ àrùkà dé. ó sì lẹ́nu ìwé ṣe máa ń ayú ìmùsùn ayú ìmùsùn kí ni yàrá mi yàrá yẹ àbí no sọ̀rí wọ́n ayú ìmùsùn ọ̀ọ́ká kí yàrá mi ayú tó ṣe ayú ilé ẹ̀sìn lọ́dún ọ̀la ni ilé ẹ̀sìn lọ́dún kí ni ẹ kò bẹ̀rẹ̀ kú bẹ̀rẹ̀ lẹ́yìn sọ́lá àgbà sí ìgbè. Òṣìṣẹ́ ọ̀sẹ̀ ju Mùsùlùmí lọ. Ẹ̀ka ti lọ ẹ̀dọ́ ààrẹ àwọn Mùsùlùmí lè tẹ̀lé tí wọ́n yẹ àbí lò ẹ̀dẹ́ ojú. Wọ́n wá ti wá ẹ̀yẹ tó kún mú ààrẹ ọ̀sẹ̀ ní wọ̀n áàbí ìlúmọ̀ láwọ̀. Ó tún mú èdè ó jẹ́ ọ̀sẹ̀ fún Mùsùlùmí wa. Irú yìí olùsọ́ di tàṣán fún Mùsùlùmí. Ẹ̀ka Mùsùlùmí á ń ní ànà àbí ànàtà àyẹ̀wòdá sórí ìlú àìsìfàámù nínú àyẹ̀tẹ̀ bá ti ní di tọ̀sùdíkù ẹ̀lò hamza abẹ́rẹ́ ìtàsọ́rọ̀ ẹ̀lò hamza so hamza mẹ́rin ló ṣẹ́kù abẹ́kọ̀ọ́ni èyí bẹ́ẹ̀ ti lè lo hamza ilẹ̀ mọ́ ìtẹ́ẹ̀fẹ́ máa bèèrè lọ́wọ́ yìí pé àáńtà kọ́ rẹ̀ rákèjì rẹ̀ lẹ́sùn èyí tí mo fẹ́ bẹ̀rẹ̀ mẹ́rin kí ni tẹ̀sídì ìbò ni bẹ́ẹ̀ mà kéde sí ṣe akẹ́kọ̀ọ́ gidi ọ̀la yìí lọ́dọ̀ mi fẹ́ fọ́ gàjú ẹ̀sìn gbóyin gan akẹ́kọ̀ọ́ ni ìwé àti lọ́bí ẹ̀ẹ́ntà kọ́ọ́lì àwòsà ẹ̀ gbọ́ yìí tó dà pé mò ń lu sí kìí fún ìkànnì méjèèjì kí ni ẹ àfọ wúrò ni fẹ́ mọ sórọ̀ máa máa sórọ̀ túkà so amúzà wà ní ìyàmù máa ẹ̀ńtó amúzà وإياهما طيب وقد للسبط والتقرير وبرزا يقول والتحقير وبلا ما يقول ìdí pàtàkì méjèèjì yẹn ni prime reasons tí a fi ń ṣe istifham انتبهوا لهذا كل استفهام في اللغة العربية إما لطلب التصديق وإما لطلب

ìdí pàtàkì tá a fi ṣe ìsìfàámù ni tọ́lábù tọ̀sọ́wọ́ wà tọ́lábù àtọ̀sọ̀dẹ̀ ṣùgbọ́n àwa máa ń ṣe ìsìfàámù ó ti bàlágà asọ̀fàámù nínú bàlágà náà inú bàlágà ìgbà mi ń bẹ a lè kó lórí ìta torí ẹ̀gbọ́rọ̀ kalẹ̀ tá a mẹ́rin kalẹ̀ látòjú èkó láti fún wa gbọ́dọ̀ mọ́ sábàbí kí n wá wá wájú olówó ebi ń ta mí àti díẹ̀ dání mo ti jẹun gbẹ̀rù mo sì gbìyànjú láti wọ́n tí màá jẹ ní oúnjẹ jẹ kí ni ṣé ẹ̀yìn ṣáà ní àbábọ̀ kábàrò wọ kábàrò yẹn ó kàn jẹ́ kábàrò lójú ni ìṣáàrò ló túmọ̀ sí. àbẹ́ ẹ̀kọ́ lọ kí ni gómìnà yẹn káfù olóúnjẹ. so nínú kí n kọ́ni bẹ ọ̀dúnká tá a gbé kẹ́lí mà nígbà tá a gbé dúmúlà sí ní pínlẹ̀ kò ní jẹ́ kó nǹkan ní túmọ̀ tẹ́ni tí ó ń sọ̀rọ̀ ọgbà lérò. nígbà tá a gbé àmọ̀ sí ní pínlẹ̀ ní àtọ̀sùdíkú wọ́n nígbà míì ń bẹ ọ̀kan lè yẹ ọkọ lè mí sìbò kọ́ ìsìfọ́ àmọ̀ lè máa túmọ̀ ọ̀hún pẹ́ jù Yusuf Yusuf Yusuf wọ́n dàbí lọ. Wọ́n ní alamtasma ṣé mo bèrè kàṣídì kún bẹ́ẹ̀ nàbí kàṣọ́bùrù? Mi ò ní àníyàn kàṣídì kàṣídì mi ò sì láníyàn ìsìfàámù yẹn lè ìsìbùtọ̀. Mi are not interested in you saying yes or

látàṣùbí kọlá tàṣọwò ntí mo ní gbèrò ẹni ìṣèbùtọ̀ ọtí pẹ́jù mo pìọ́pìọ́ ọ̀dà mi lóhùn fàyà ìṣèfàm yóò tún abìrì àlẹ́ ìṣèbùtọ̀. ìgbẹ́ni ti ń bẹ wàtàkùrìrì ìṣèfàmù ń gbà mí ń bẹ kì í ṣe ìṣèfàmù tọ̀sùdí pí táwọn afẹ́mọ̀ bí irọ́ ni kì í ṣe ìsìnkáàmù kàsọ́wùrí ní ó túmọ̀ pé táwọn olóògbé pẹ̀lú rẹ̀ rhetorical question afẹ́ fi jẹ́ kẹ́ni nígbà tí ó sì mọ ọkàn ti jẹ́ ní tí ó mà ní lápèjú nu alimọ́lì ọlọ́run bá ń sọ àyè nípa wípé ẹlẹ́mìíyà ẹ̀tìkún nàfìyè ẹlẹ́mìíyà ẹ̀tìkún nàfìyè kíláàsì ṣé olùkùnrin wọn bá yín bá yín ọlọ́mọ̀bọ̀ àlejò ọlọ́run ní máa ní ká máa ṣe ìbéèrè ìran ọ̀rọ̀ ń gbà yẹn bìtọ̀sí àwọ láàmú àbílẹ̀ àwọn òmìnira ẹnìfẹ́ ṣùgbọ́n tùmọ̀ rẹ̀ ní kọ́dí àti akọ̀ọ̀nà máa nà àlọ́m̀bẹ̀ kọ́dí ó ń dùn ọba yìí o fàáńtó ìgbàlẹ́ ń bẹ àmú sẹ́ńtẹ́ǹsì wa tìṣú wọ́n ti tètè fàá هو الحقيقة على معنى التقرير تقريرني نفس كامل معنى لم يأتكم نذير يعني قد جاءكم نذير فالاستفهام هنا ليس على حقيقته هو بمعنى التقرير بل أنت مجنون مثلا ما أسألك سؤال نعم أو لا ولا أريد أن أعرف معرفة صورته يلي رنك تفدي ويري وأنت مجنون للتقرير بأن صنيعه صنيع المجانين ìwé ìlàkọ̀jú inú ìsìfàámù nílòótọ́ ṣùgbọ́n lẹ́yìn ìlú tọ̀ṣìdì wọ̀lẹ́ ìrìtàbí ìtàkọ̀rú ìmẹ́mà ìlú tọ̀kọ̀rí ìrìtàkọ̀rí ìrùmí láti àfẹ́ mú situation àwùjọ àní ò rí omi ní gbogbo kan ní náà ní alẹ́sùkò bí rọ́bì alẹ́sùkò. Èyí náà òkè wọn náà ò ní bí áńkà yẹ ẹ̀sọ́ olówà. Àlẹ́sìfà àmúná yóò tẹ̀lébù bí yìí tẹ̀tọ̀rí èmi lọ́wọ́ ọba yìí kò yẹ kẹ́ ẹ mọ̀tí báyìí. Ẹ̀tọ́ sí tàṣọ́rù àti tàṣìbí a lè ṣe ìsìfà àmù nígbà míì ìfí ń bẹ lọ́kàn àwọn òní jẹ́ kàtọ́wó ọ̀là kàṣẹ̀ tẹ́fà òní àbára ọkọ̀lẹ̀ ní ìṣèbùtọ́ wà ọkọ̀lẹ̀ ní ìṣèbùtọ́ yóò wá sáfù orílẹ̀-èdè ìwà mọ́lẹ̀ ìgbà àyàkúrò. ìjọba ìṣe mẹ́ a lè mú jùmọ̀lá ìṣẹ̀fà àríyàwá a ní gbígbẹ̀rù àbí kàṣọ́rò ìdàmí ń bẹ ìsìfàmù lè wá ní ìǹkaàrà pẹ̀lú kéèyàn fẹ́ bí ní kéèyàn fẹ́ fi takò ká kí a ní gbọ́ iye sí ìsìfàmù a máa gbọ́ sí ìsìnkáàrù lọ́lẹ̀ máa ń rìn ṣẹ̀fì ẹ̀yìn máa ń rìn ṣẹ̀fì ẹ̀yìn bẹ̀rù sí ìsìnkáàrù اتفاقنا متما مام دوني ليس نفيل تقوشي فهذا بما يتم به اتفاق لا في صلاة اما ثم اتفاق هل من مطعم هل من مطعم فان كان بطول يخيا لنجل ليس اتفاقا إنما هو استرحاما ń tọrọ oúnjẹ nì yẹni ń fa tó ṣe fáàmù lè túmọ̀ wà bẹ́ẹ̀rì dáyà fún un kódà wá tàkìrì parí a lè gbé ìsìnkú àmù jáde ń gbà wípé jùmlà tá a gbé jáde jùmlà tó ní استفهامية لكن المقصود بها التحكيم أول شيء أنا أقول لك أنا أعرف ما نبقى أو معاني الاستفهام معنى الإنكار فهل أنتم منتهون الله لقاتي إنما الخمر والميسر والأنصاب والأظلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون إنما يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم أنا كابتن نسبة سوى أفوتي لبي أبقى bùtọ́lọ̀ bá mi nìkan ẹ̀fọ́ tí ilẹ̀ ìdánlọ́mìn. àyùntó tó ní àwọn ìtumọ̀ tí ìsìnfà àmọ̀tí lè túmọ̀ al-istib'ad al-istib'ad. al-istib'ad ni láyé ó jìnnà kó fẹ́lẹ̀ pọ́sibú bí kà mọ́ nílànà. irú ẹ̀ yára ní ànáàlà homo zikra wa qad ja'ahum rasulun mubin ànáàlà homo zikra bóòlù àwọn ń tàn sí fẹ́ láwọn rí ọkàn rántí àbí láàká ìjọba rántí bẹ́ẹ̀ òdìsíṣẹ́ ọlọ́wọ́ bá àlejò ọlá ti wá bá wọn mọ̀kúrò àmì àlàfún bí ké lẹ́yìn ṣàlàfún orí rí tààkìrù ní kí ẹ̀yẹ pẹrẹ ni kéèyàn ni kí ẹ̀yẹ pẹrẹ ni mìsáàlù tó fọ́n bẹ̀ wọ́n pè nìkan ní aliyu ibn hussein ibn aliyu ibn alikon aliyu ibn hussein

tí wọ́n ń sẹ̀mí ọba akẹ́nà wọn bá bàánú ọmọ yíyà ó wà lọ sí hajj wọ́n gé ọ sí hajj ó wá dé ibi ó wá bá rẹ̀ tí wọ́n pọ̀ mẹ́ẹ̀ tí wọ́n lọ ká arákùnrin kan èèyàn fi káyìí ó jẹ́ àlejò ibn Hussein ibn ibn Abi Talib àwọn sì mọ̀ wípé ọmọ ọmọ ànábẹ́rẹ́ yìí wọ́n fẹ́ jẹ́ òye ní sìn ọba al-Khalifa al-Umawi ó wá débẹ̀ ó wá fẹ́ máa jowú pé àyẹ̀wò ní khalifa àyẹ̀wò wa lè máa wá fún wa ọkùnrin ta èèyàn lásán báyìí ó sì mọ wà ní fún wọn mà wọ́n ní man hada pẹ̀lú sí man hada kí nìyẹn ló sì bá wọn lọ kí ló àgbọ̀ ìtura wò yẹ kàfíù kálí lè gà kí ló gẹ́gẹ́ bí ayé tó bí ìṣòro ọ̀tà wọ́n á bàfà wò wọ́n lánàá wọ́n tó bí ìmọ̀dà yàrá lọ́fì ìgbẹ̀tọ̀fọ́rọ̀ ó fẹ́ràn ti tàkírù àlejò ìṣọ̀ṣẹ́ ìjọ pé àwọn ọ̀pọ̀lọpọ̀ àbádọ́ máa yẹ alákọ̀ọ́lọ́ ní ìran ìbára ẹni jà láàrin àwọn àti mọ̀lẹ́bí afáwà àdìlàbítọ́rẹ̀. alifọ̀lọ́sì náà wọn akọrin ìgbà náà ni ó wá kọrin ó fi sàlàyé tọ́tọ́tọ́tọ́jú rẹ bá fọ́ tọ́ba mọ́yà á sọ fún ọ pé ìrẹ̀lẹ̀ ó wá fi háàzà ó wá fi bẹ̀rẹ̀ orin pé ìrírí ìní ìní fúnlọ́kọ kí ló pé ọdún máa nà háàzà bẹ́ẹ̀kọ́ ni háàzà náà ní wọn bẹ̀ yẹn nà háàzà lẹ́bí tààrí fún ìbàkọ̀ ha òwàkọ̀ àtàwọ̀ البيت يعرفه والحل والحرم هذا ابن خير رسول الله قاطبة هذا تقي نقي طائر العلم هذا ابن فاطمة إن كنت جاهله العرب يعرف من أنكرك والعجم وليس قولك من هذا بغائره قل هذا هذا قد يجد له بتاخرت من هذا تبغي استفهام على فريق لكن استفهام يقصد به ماذا تحديد انت فهم من في استفهام ويقصد به ماذا التحقيق شو نعم اديتي آه، وما فين شيء استفهام لا بعني بعد الاستفهام انت تقول ẹ̀ṣẹ́ òkọlà bínú bàlábọ̀ ní al'amur rí al'amur àwọn ní náàrù máa ń kọ́ alákọ̀ọ́ náàrù al'amur àwọn ní fẹ́rù máa ń kọ́ al'amur àwọn ní bàlágà máa ń kọ́ al'amur àwọn ní òṣùrù ìdíkì máa ń kọ́ inú àwọn màsá ẹ̀rù tí yẹ yẹ pé àwọn ìran yẹ ti kàdé yẹ pọ̀ fún al'amur al'amur هو طلب فعل الشيء على وجه الاستعلاء الأمر طلب الفعل على وجه الاستعلاء أو طلب الفعل على kéèyàn sẹ́kí ẹni tá à ń bá fẹ́ wọ́n sí nǹkan lábẹ́ táwa tá a pa láti ẹ̀wọ̀n àjùlọ ìtẹ́lẹ̀ àlàwájú ìmọ́dá àlẹ́sẹ̀ ẹ̀là káfíńkẹ́ni tá à ń bá fẹ́ wọ́n sí nǹkan lábẹ́ báwa tá a fẹ́ kó ṣe nǹkan yẹn á jùlọ tí yé wá jẹ́ wípé àwa tá a fẹ́ pààyàn láti kó ṣe nǹkan ẹgbẹ́ ni wá sí àníkèrè amòkúlápè èrùtìmáà kí ni wọ́n rí mẹ́ta ni wọ́n amòrún èrùtìmáàsún dùà a lè fi gbólóhùn mẹ́tẹ̀ẹ̀ta wọn ká fi ṣe amòrún káwọn ṣe ìrìnà káyé dùá lápèjúwe tí àgbà bá ṣe ọmọdé wọn ni edufin ya ibu ni edufin kí lápè amúgù lápè tó ẹni tó pàṣẹ ojú ẹni tí ń pàṣẹ fún lọ tí ẹnìkan bá fi akẹgbẹ́ rẹ̀ ẹnìkan ẹnìkan ó ń ṣe akẹgbẹ́ rẹ̀ wá ní egbò a ní a pè ní erutima kí mo rí béèyàn bá fẹ́ wá béèrè nǹkan lọ́dọ̀ ẹni tí ó jùyàn lọ bí fọ́mì ènìyàn fẹ́ ṣèbéèrè lọ́dọ̀ ọlọ́run lápèjúwe ọlọ́run ní ara egbò fíìmù ni kí so amúrò nù kéwú ó ní sí ìgbà mẹ́rin. lẹ́yìn oṣù tí àwọn ọmọ akọ́lẹ̀ yìí sí àgùn amúrí àgbàṣù àwọn ọ̀nà mẹ́rin ni a fi ń mà fi àmúrù lélẹ̀ àkọ́kọ́ ni fíìlù àmọ̀ fíìlù àmọ̀ gbogbo fíìlù àmúrù àmúrù ni yóò sọ mọ́ yóò yé wa bí kí ni jẹ́ اذهب اجل هذا فعل عمر وعمر وصيغه من صيغ الامر الاربع الأمر قد يكون بالمضارع المكرون بلا بالأمر مضارع مي أو في لام كسر لسجد لام كسر هو أنتني لام الأمر سبع مضارع أو لا يب المخاطب أفهم مضارع نعم يبقى بلا مخاطب أنا يجلس بايبو نعم تجلسوا أو لام الأمر لتجلس لتجلس هذا أمر لتذهب لتمشي لتسكت لتأكل لتصلي لتفعل أمر وصيغته المضارع المكرون بلام الأمر ألا كان صيغ الأمر المصدر النائب àwọn òfin ẹ̀lẹ́ àmọ̀ mọ́sùdà yìí àá máa fi ń pàṣẹ. kí ni mọ́sùdà rò jẹ́ ìlàṣà? dùrú sán mo lè wí kí n gbà á lérò pé mo fi pàṣẹ jésù rẹ̀. dùrú sán mo wá owó lè lè dé jésù. ní ọ̀rẹ́dẹ́ oṣù kòtù. كتابة بما قول جني اكتب المصدر النائب او فعل الأمر هنا هو صيغ الفعل الأمر ألا قل اسم فعل الأمر اسم إذا كان اسم فعل الأمر لي ما كان أمرا معنى لا صيغة gbogbo kẹ́límà tó bẹ́ pé ìtumọ̀ tí ń tì ìtumọ̀ amúgbò ni wọ́n bá yọ fọ́ ẹ̀kọ́ sí tó bẹ́ sọ ṣé ṣe sọ máa nà sọ dàtẹ̀ pàṣẹ ṣe amúgbò ní ṣúgà tó gbogbo tí ìbá gba ìyá òmò kan gbogbo tí ìbá ti lè gba ìyá tí amúrò rẹ̀ bá yọrí bá a gba yá obìnrin ti ṣe amúrò kò sí sọ́ọ̀hì mani oskut àìní oskuti mani izhar àìní izhari amúrò ní ìyẹn bọ́wọ́ láwọn gbólóhùn mi pé ìtumọ̀ tí ń sì túmọ̀ amúrò ni mọ́kò lè gba irinṣẹ́ àlàámà obìnrin yẹn náà tẹ̀lé fẹ́ẹ́ ìlú ìsìnkú fẹ́ẹ́ ìlú amúrò fáàtì mọ́lìkì ni wọ́n láàmú erin láàmú yàkó nínú ní màhálì fi híhó wa sùnmù náà wà sọ wá ayé hàn so ààrẹ ní sọ̀hánà ààrẹ ní hayya hàlánà fáàtì mọ́lìkì yẹn láti rí sùnmù fẹ́ẹ́rì bí kẹ́mi aláìkùm àǹfùsà kí ni wọ́n àdékọ̀ àǹfùsà àdékùn kẹ́kẹ́ yẹn لكن هو اسم فعل أمر معنى الالزام أنفسهم فأمره ومن درس يوما قالوا لا دعوه الأمر وهو طلب استعلاء كريكوستي tí rìkwẹ́ẹ̀tì yẹn bá ti wá lọ́dọ̀ ẹni tó jí وكل أنواع يكون جائي وقبل أنواع يكون oríṣiríṣi ìtumọ̀ náà wá ní amúrò o amúrò lè túmọ̀ lórí amúrò ní lóòótọ́ apàṣẹ tí ń bẹ lábẹ́ àfẹ ìdẹ́rùbà nínú ẹni ìmẹ̀lú máa ṣí ìtún ẹ máa ti ń àfẹ́ ìmọ̀lú ọlọ́run mẹ́fà aláṣẹ alámúrù ojú alọ́dẹ̀mí ọ amúrù ní lóòótọ́ láti mọ̀kùsúdù amúrù fi hábi ìláyà àtàhàdídù ọlọ́run tí wọ́n fi ń dẹ́rù báyìí nínú ọkọ̀lẹ̀ fún ọkọ̀lẹ̀ ànúwá ìyàkùn olóòjá ìgbà mí mẹ́ alámúrù lè túmọ̀ ìhánà amúrù ní olùdókòwò ìnáka àrùn tẹ́lẹ̀ azizul karim a máa sọ fún màá ní nínú nàfi máa gbádùn lọ ẹ̀ńtẹ̀ aziz à ìyá ńlá dé lónìí alkarim ẹni àpẹẹrẹ ní yẹn lórí àpẹẹrẹ ní mẹnumẹ pẹ̀lú amúhùn húnà yóò sọdọ bí hil ìhànà ó sì lè jẹ àtọ́síwíyà ìbáwò ènìyàn sí mẹ́rin. اصبروا أو لا تصبروا سواء عليكم bọ́ọ̀rù ẹ̀ lùsù báwo yẹ ẹ̀wẹ̀ àwọn àmọ́nà lò ebi àwọn afọ jíjí alága ẹ̀sẹ̀ sùúrù wa ọba àwọn ọ̀fẹ́ sùúrù ọba àwọn ọ̀fẹ́ sùúrù sàwáwò náà àlékún ìyàwó máa jẹ ọ̀rọ̀ nà fàlà àmọ̀wò wọn náà ìlú sọ̀rọ̀ bí pé ámúrù ní ṣùgbọ́n tá a fẹ́ gbọ́ ibẹ̀ ní ẹ̀ tó bẹ̀. fàtúrì súrọ̀ tí mímì sílì ní ẹlọ́múrù súrà kàwánú súrà kùránì sátó bẹ̀. wọ́n tó bẹ̀. ó wá ní sígà ámúrù lóòótọ́ ṣùgbọ́n lè máa kó súrù bìí tàjíìzù ìkóni ládàá ni. ìlàfà wípé wọ́n kọ́ di yánú àárín ẹ̀kú ònú já

tọ́lábù sèláàrí náà ni náírà máa múrù gé tọ́lábù fẹ̀rẹ̀ láyò kọ́ tọ́lábù tàbí ìfẹ́ ká òní amúrù ìfẹ́ má ṣe ní náírà lọ́dọ̀ ọ̀tà ló ẹni wàá pa wá láti ká má ṣe jù tẹ́ni ọba jẹ́jẹ́ wa bá ní ká má ṣe kí tẹ́lẹ̀ ní tàbá bẹ́ẹ̀ bí ọmọ gbogbo ẹni tó tù wá lọ kọ́ máa ṣe kí láti àdúrà ọ̀bà náà láti wá kébìnà ọlọ́run má gbà wá mú kí ló sámúgùn àdúrà yà á fi látàdó rí ní ọmọ ìyá rẹ̀ má nà mí kí ni yóò dùá àkọ́ ọmọ ìyá rẹ̀ ìtùnọ́sùn ẹgbẹ́ ni yóò látàdó rí ọ̀hún sọ fún ọmọ kéwù rẹ̀ kí ló نعي والنعي وهو مثله بلا وترك هذا ما يجوز عنه لن أمره أفلين نعي عليه جملة شرطية من اجلس جلس اجلس تكرم فلزم ejìlif tó kọ̀ ìtumọ̀ rẹ̀ ní ejìlif fa ẹ̀ńdà lẹ́sítà tó kọ̀. yóò lè mọ ẹmu rí jawabu sharti lẹ́yìn amúrú tí wọ́n gba sùkúù rẹ̀ bí ká fọ́n ní orun máa wùdó ni ìfẹ́ gbà lérò ní kíní kàtí ń bẹ́ẹ̀ ta parẹ́ tí ń jẹ́ fẹ́ẹ̀lù sharti. màdì ìzìhàb tó dùrọ̀ máa lọ ọ́ fi jìyà ìtumọ̀ rẹ̀ ní. اذهب فإن تذهب تدرس بينما لي معلمة قلمي لا تأكل تموت ما فجأة فإن أكلت تموت يعني بدي والشرط بعد موت لي الأمر lẹ́yìn náà a lè rí ìgbàwá káàbọ̀ pé a ti kọ̀ dára fẹ́ẹ̀lì ìsáró kìrẹ̀ yẹn ni nípa náà yìí. náà yìí kọ́ bó dáa sọ àyíká kó lè túmọ̀ tàdíd lè túmọ̀ ìhánà lè túmọ̀ tàdíd ìbẹ̀ nínú náà yìí náà obìnrin wà náà yìí wà ní ìdí ìlú òbí ìbára وشر بعد ما يجوز والندى والندى lẹ́yìn tàbá tí wọ́n kọ́ ànáàjò tán akọ́ tàmánlé akọ́ sùhàm akọ́ amúr akọ́ náà gbogbo ẹ̀kọ́ kó lu ìṣáhùn bìláfúdé yẹ̀kú mu màkọ́ọ̀mà àdìhù ẹ̀kọ́lẹ̀ tọ́lábù ìkùbárì bìláfúdé yẹ̀kú mu màkọ́ọ̀mà àdìhù ìdáhùn tọ́lábù ìkùbárì bìláfúdé yẹ̀kú mu màkọ́ọ̀mà àdìhù ká wákẹ́ ni tá à ń bá sọ̀rọ̀ kọjú sí wa àwa ló kẹ́lí màkà.

àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ló tá a máa fi ń pe ẹni abáfẹ́ sí. Ọ̀làfẹ́ mọ́tò tá ń kàyọ́ kọ́ kò kọ́ sọ́dọ̀ àdáwà àti ẹ̀. Ó kà sàlàyé àwọn ìtumọ̀ sí ní ìdáhùn máa ń tú. Àkọ́kọ́ túmọ̀ ní ìdáhùn ní tọ́lábò ìkọ̀bà káfẹ́kẹ́ni tí a ń bá sọ̀rọ̀ fèsì wa. Yá yóò sùn, ó sùn wọn fẹ́ kọ́dún sí mi, àbẹ̀kọ́ ni. Làtí mo kúrò ní owó mi, ìdáhùn ní tọ́lábò ìkọ̀bà yà بلفظ يقوم مقام الدعوة ونوى النداء والخشوع ìtumọ̀ nìdá àtìlá àtàrà ẹ̀fún ayé ó láwọn àtúmọ̀ míì tí ó jẹ́ ìbánilẹ̀ àárọ̀ jòl kẹ́ẹ̀kẹ́ wípé mo jẹ́ pé mo pé ìtumọ̀ míì ni mo gbàlérò wọ̀kọ́ ní ilé fún ti ìgbà míì a lo harufu nìdá á sì fi pe nǹkan kọ̀ wá ní túmọ̀ wípé à ń pè gẹ́gẹ́ in tí ó máa túmọ̀ ní àìsọ́kùsọ́ látòjì ìtàkùnlọ́wọ́ ayyúwa ní mùsùlùmí oòrùn ìtàkùnlọ́wọ́ tí ayyúwa ti mẹ́nu ọgbọ́fún ní dábẹ́ ayyúwa rọ̀jù ìdájọ́ máa lo ayyúwa dábẹ́ yìí ضرب يداه الياء الشجوع نعم من يداه الياء الشجوع نعم نعم طبعا نعم، على قولة الفرق بين ياء والجوع ما من يحرم يداه أهم الجاه نفس الشيء المفرد بغير محلة ìsìnmi tí wọn lẹ́nu wà láàmú lánàá fi yá kù yá lọ́jọ́ yá òsà. nígbà táwọn bá lọ fún rọ́jú yìí ní àlùwàlà tí mo fún òsàmù ní àlùwàlà ìgbọ̀n ní yá òsà tó ń bẹ̀rẹ̀ lọ. yá àwọn ìṣòfò lọ ìwà ní àìsíjú wá àròjù àìsíjú wá àìsíta àìsíjú wá ìlú yá muslim ayọ̀ àwọn ní nínú àwọn ìdí pàtàkì tá a máa fi lo yá òun àjọṣepọ̀ ìtọ́kùnlọ́ ayọ̀ àìsùn àjọ àìsùn tí mo kéré ẹ̀mí èkó sí lè pè mẹ́ ìdí mo sọ ní pé àkóṣepọ̀ ẹ̀mí wọn mí pẹ̀lú kẹ́lí ma ìtàkùnlá fàlẹ́dá òun náà lè bí ìgbésẹ̀ sọ̀rọ̀ àfúsùkùn ẹ̀ẹ́dẹ̀gbẹ̀ máa ní lábẹ́ náà yà àbí lábẹ́ náà yà àti tí ló kí náà yálà àti ìdùnnà yàtọ̀ yà àti ìdùnnà ọ̀nà náà náà tí wọ́n á kọjá ní èdè ìrẹ́ ìfẹ́ni mọ̀ bá wí túmọ̀ sí ìdá òkú rẹ̀. Tí ó tún ọdún gbogbo mi kiri láti rí ìdá àkọ́ni máa ń túmọ̀ fẹ́ lábẹ̀rẹ̀ ẹ̀dá rẹ̀. Àyẹ̀ ni mo ni mo gbà lérò bí ìsáyẹ̀ fún ẹ̀. Ìyá àbí ìdílé àgbẹ̀dà mi ò pé kọ́kọ́ wá. Èyí sọ pé máa ń yẹ يغير الكلام ولا ادراء انت مش من باب آه،, اه ما في نجاح اه ما في سيء فكر في ابو مبندا نجاح وتحديث ابو إيه، مبندا فكر شو ايه كي يقول بلد وانا نو انا كمان يقول لك وانا يا يوسف الاسد يا يوسف الاسد tí wọ́n yẹ ṣù kìlì wọ́n bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wọn fàúnà àlèdá bìmá àná ìgbìrọ̀ àyẹ̀tọ́ tí má súnmọ́ bẹ̀ wọn gbẹ́lẹ́ sì ń bẹ nínú àwọn ìtumọ̀ tá a tó gbọdọ̀ rí àti pali ìlàgbẹ̀dàgbà àti pali ẹ̀ṣá òtún láyé báyìí. ومن وقوع الاقتصاد والإدوان تجيبه. عن ذلك وقت الاقتصاد. قلت وقوع الاقتصاد. وبقبولكم الموت أجر شاء قد يقع الخبر àyẹ̀mí ká fi rí pé àyẹ̀mí ìṣẹ́wọ̀n yẹ kó wà àwọn àyíkábẹ̀rún rẹ̀ báyìí ọ̀rọ̀ ṣe رحمه الله قال الشيخ رحمه الله كل رحمه الله náà ẹ̀ àti gbogbo ẹ̀ ọlọ́nkẹ́ náà kí lẹ́nu ọlọ́nkẹ́ ọlọ́nkẹ́ kí ọlọ́nkẹ́ àyẹ̀wò àjọ àti gbogbo ẹ̀ ọlọ́nkẹ́ ọlọ́nkẹ́ ẹ̀ ń sọ ọlọ́nkẹ́ عارف خلق رحمه الله من خلق الشيخ الله الله كده ده كده كده عامل حديث ده شو قال لي يرحمه يا الله عرفت الله يريد الرحيمة وصاحبه أنا لا بكت أما قلنا هذا الأسلوب تنصيب خبر في السينة إنشاء في المعنى àǹfààní rẹ̀ pé bí ìta ti ṣú ọ̀pọ̀lọpọ̀ tó kẹ ní assurance tó wá mú wa ṣe ẹ̀rọ bẹ́ẹ̀ sí ìdàgbàsókè nílùú ayé sábàbà. Mẹ́rin àbáṣe wọ̀ fún ثم موقع عالم الإنشاء عالم كل تعبير الإنشاء دي قال الشيخ ارحمه جعفر قال يا فرعي قبل على الخبر به وكما نجد ذاك مريد خبر لا يبقى تدريب إنشاء للتفاؤل ولا تعالوا أيوة، too optimistic our أيوة، too promising جعلوه كان ولا الفاعل ìyẹn dà lábẹ́ ọ̀jà aláìsílẹ̀ kan bí ìpè àwọn ọlọ́wà kẹfọ́n ọlọ́wà kẹfọ́n ọlọ́wà níta abẹ́ ẹgbẹ́gbẹ́dẹ́ lọ́wọ́ yá àwọn agbé àlùkọ́bá gbòdá yìí tó yẹ kájúrí èṣà ìtàfà òòlù àtàfà òòlù òní kẹwàá optimist dára nìkan lérò kò tí ẹ rò pé aburú lè ṣẹlẹ̀ ó tó pọ́ńdútì pọ́ńdútì nìkan lérò kò tí ẹ ó lẹ́kí ti wọ́n fọ́nà lọ́kàn lọ́kàn ẹ̀dùn wá wà tú ẹgbẹ́gbẹ́ bí dọ́kítà ní pé aláwọ̀ kẹ bí pé aláwọ̀ tẹ̀lé wá tẹ̀ pẹ̀lú lẹ́bi dé kábàbù wá láyé ẹ̀ṣà wọ́n ní fẹ́ǹsì àti bóyá ti ẹ̀ ní ìṣojú kòkòrò pé aláwọ̀ tó tẹ̀ kẹ́gẹ́lẹ́ àwọn àgbé lóòótọ́ rẹ̀ àwọn àgbé kábàbù wá láì ṣe kí kábẹ́ ẹ̀ṣà wà àwọn obìnrin àkóso ìzáàtà àmàlì bá a ṣe lè láti lè rí kọ́bárù láyé tó yẹ ká fi rí ìgbà míì ń bẹ̀rẹ̀ tá a ti ń ẹ̀sẹ̀tì kọ́bárù ara rẹ̀ ìṣàlẹ̀ ẹ̀jẹ̀tẹ̀ ààyè yí ààyè kọ́bárù tí kí ni ìhà wá wá débẹ̀ ó lè ṣẹlẹ̀ náà wò pé ààyè tó yẹ ká rí kọ́bárù nǹkan o àwọn rí ìṣàwọn bẹ́ẹ̀ ó fún wa ní mìsáàlù kan níbi oníkùlù àmàlà rabbi bil qisti wa aqimu wujuhakum ọlọ́ni àmàlà bil qisti alìkìsì ó wà láwọ̀ àmì láì ẹ̀ṣàrò láì láì kábàgùn ní ìṣẹ̀lẹ̀ ó wà ní wa aqimu wujuhakum ọdún wà bí ìkọ́ máa ti wujuhikum pépé bìnìfísì ìsinmi ni báyìí wọlé sọmọ wà bí àmàgà bìnìfísì wà àmàgà bí nǹkan mẹ́tì wòjú rẹ̀ fún ọlọ́run wá gbé wá nígbà pé wà kí mú wòjú àpò ó wá gbé nítorí ká ẹ̀sìpẹ́tì ká ní láyé aláwọ̀ ó wá gbé wá nígbè wá ìṣá ká lè mọ̀ pé irú yẹn o a tún fẹ́ parí láti kí ẹ rìn so eléyìí ni àlàyé tí wọ́n ti bẹ̀rẹ̀ nípa إنشاء الطلبي فيه التمني فيه الاستفهام فيه الأمر فيه النهي فيه آه النداء وفيه ذكر متى يقع الخبر موقع الإنشاء ومتى يقع الإنشاء موقع الإنشاء وما هي الأبراض البلابية وراء ذلك لي أنا مزت منا وأين أين كم كيف أيان متى فهل بنا يطلب تصديق وما قبل العدا تخور وهي وصل الاستبقاء والتفحيح لا ذلك والتحقيق والأمر قلت إلهي وقبلها وليكن جزائي والعالي وهو مثله وشرط بعد ما يجوز والهلاء وقبل الاختصاص والإضرار تجيء ثم موكئا قد نقع القبر للتفاؤل والإرث أو بعكس ذات المني إن شاء الله عبر الفصل والوصل نيوانا سبحانك اللهم